lọ nínú ọ̀rọ̀ ẹ pàtẹ́wọ́ fún dáàdì mi dáadáa. hallelujah dáadáa ẹ jẹ́ àjókòó orúkọ mi ni Gabriel Adémọ́lá Àmúsàn ọkọ fàárín yẹn lè ọkọ sísí ni ló ṣe hallelujah dáadáa amen dáadáa a fẹ́ lọ gbọ́ ọ̀rọ̀ lọ gbogbo tí mo ní bí òjùṣẹ́jú mẹ́wàá lọ lẹ́yìn ẹ̀ àfẹ́sílẹ̀ à ń sílẹ̀ màmá máa dúpẹ́ lẹ́yìn ẹ̀ wẹ̀jẹ̀wẹ̀mu ó máa bẹ̀rẹ̀ ẹ má bínú pé a fi àkókò ṣòfò dé àfi ṣòfò kí gbogbo ẹ̀ kó lè bá a dání lẹ́ẹ̀kan sí a kí gbogbo àwa táwa bí lórúkọ olúwa bí a ti wá láyọ̀ a ó délé láyọ̀ gbogbo ènìyàn sáré dìde ní ìṣẹ́jú kan ìṣẹ́jú kan pé sáré fò dìde ẹ kàn sọ pé ògo ni fọ́lọ́run lókè ọ̀run ní ìgbà mẹ́ta ó yá one two three go ògo ni fọ́lọ́run lókè ọ̀run ẹ ké dáadáa ògo ni fọ́lọ́run lókè ọ̀run nígbà kẹta ògo ni fọ́lọ́run ọlọ́run bá wa sọ̀rọ̀ àwòdè ènìyàn jésù olúwa wa amen dada ẹ jẹ́ n bá wọn sáré sọ̀ lórí ìrètí nígbà tí ò sí ìrètí mọ́ àánú nígbà tó rò pé àánú pin orí ọ̀fẹ́ lẹ́ẹ̀kan sí ẹ sí Genesis twenty one fáàsì bíi mélòó kan la máa sáré kà ń bẹ̀ hallelujah dáadáa ọ̀pọ̀lọpọ̀ tó jókòó ń bìbà wọ́n ti rò bó ti tán ẹni tó kàwé tí ò ríṣẹ́ ó rò pé kò sí àǹfààní mọ́ láti ga ẹni tó ṣí ṣọ́ọ̀bù tí ọjà rẹ̀ tán lójijì ó ti rò pé kò sí tó máa ṣe mọ́ ẹnìkan ń ṣàìsàn ń bí ó ti rò pé àìsàn yẹn ló máa pa òun ọ̀pọ̀lọpọ̀ wà nírú situation irú eléyìí tí màmá nìkẹ́gboyè wà nígbà kan rí torí wọn sì ń bẹ̀ mọ́ báyìí torí wọ́n fi wíìchì ẹ̀ tí wọ́n débí ni ṣùgbọ́n ògo ni fún ọlọ́run lókè ọ̀run ní tẹ́ẹ̀tẹ́ màmá ti ń gbẹ́sẹ̀ aleluya dada ta lórí kó sáré ẹ bá mi sáré ta asọ́lọ́ sà asọ́lọ́ a máa dá ìrètí padà àsọlọ́hún sa Míkà seven verse eight ó sọ kínní kan ó ní ọ̀tá mi mọ́ yọ̀ mí tí n bá ṣubú màá dìde gbogbo ẹ̀yin tí rìn àjò ayé ti gbé yín ṣubú rí àmì ni ká ẹ ṣe bàbá mi á gbé yín dìde padà. sàmì mo ní bàbá mi á gbé yín dìde padà. ẹ lajú kò sẹ́dá tí ò lè ṣubú bẹ̀t orí burúkú ni kó rò pé ò lè dìde mọ́ everybody máa ṣubú yorùbá parí ẹ̀ yorùbá ogún ẹsẹ̀ kínní aleluya dada aleluya dada ìyẹn wípé ìṣubú ẹ̀dá ó ní ìsòpin ìrìn àjò aleluya dada ẹgbọn tí sarah ń wí ń bíbá yìí wọ́n ní olúwa bẹ̀ sarah wò bí ó ti wí. olúwa sì ṣe fún sarah bí ó ti sọ. ọlọ́run ṣe fún sarah bí ó ti sọ. sarah sì lóyún. sarah tó ti rora ẹ̀pin ìyá ninety years ẹni tí ò ṣe menstruation mọ́ Sarah ni àkòrí fún mi bó ṣe ń rí fóbìnrin mọ́ mi ò ṣe nǹkan oṣù mọ́ Angeli yẹn ní àníwá bímọ aleluya dada aleluya dada olúwa tẹ ẹ wo bí o ti sọ kí ló ṣẹlẹ̀ sí sarah ṣe kí ni àṣẹ sarah padà lóyún ẹnìkan wọn tó wà lẹ́gbẹ̀ẹ́ sọ pé àṣẹ mi náà padà gbé nǹkan rẹ̀ ṣe láyé màmá yẹn sọ pé àṣẹ mi náà padà kọ́lé láyé wúrà rẹ sọ pé àṣẹ mi náà padà go láyé ìwọ ọmọ student yẹn sọ pé àṣẹ mi náà padà lọ yunifásitì gbogbo tó ti rọrẹ́ ẹ̀pin lé lórí níwájú ẹni tí èmi dúró àánú máa yanjú ẹ̀ fún un. àmì ah, jésù kristi. ọlọ́run máa ọlọ́run máa ń ṣe kinní kan ẹ̀míkíni ó máa ń ṣe ntó ti rọra rẹ pinlé lórí ohun gangan lọ́lọ́mọ fi í ṣèyanu sarah sì lóyún yes. ó sì bí ọmọ ọkùnrin kan fún abrahamu. ó sì bímọ fún abrahamu. ní ògbólógbò rẹ̀. nígbà wo ní ògbólógbò ìgbà tí ò sí rètí mọ́ ìgbà tí ò expect hallelujah dada hallelujah hallelujah dada hallelujah ẹ sọ pé ìrètí nígbà tí ò sí ìrètí mọ́ ìrètí nígbà tí kò sí ìrètí mọ́ sọ pé àánú nígbà tí ò sí èèyàn mọ́ sọ pé ìrànlọ́wọ́ nígbà táwọn èèyàn làwọn ò ṣe mọ́ ìrànlọ́wọ́ nígbà tí èèyàn ò ṣe mọ́ ó yẹ bá mi kà á pàrọ̀pá. ní àkókò ìgbà tí ọlọ́run dá fún un. nígbà tó ọlọ́run dá fún un. abrahamu sì pe orúkọ ọmọ rẹ̀ tí a bí fún un. abrahamu orúkọ ọmọ tá a bí fún ní sákì ní sákì. ẹ ti mẹ́jọ sì di ọmọ ìjọ mẹ́jọ. Gẹ́gẹ́ Ọlọ́run ti fi àṣẹ fún Abrahamu sì jẹ́ ẹni ọgọ́rùn-ún ọdún. Nígbà tí ẹbí Ísáàkì fún Abrahamu bí ò ní retí mọ́. Abraham was hundred years nígbà tó bí Isaac yes. Sárà sì wípé. Ẹ máa gbọ́ tí Sárà sọ o, Sárà wípé. Ọlọ́run pa mí lẹ́rìn. Ọlọ́run àsọ padà pa mí lẹ́rìn. Sẹ́nìkan lè nawọ́ ọ̀tún òkè mi tó wà. Ohun tó pa ọ́ lẹ́kún lọ́wọ́lọ́wọ́ Olúwa kó pa ọ́ lẹ́rìn lórí ẹ̀. Níjẹ́. Ah, àmọ̀ tó ń ṣẹlẹ̀ sí ìyá ìlú òní báyìí. wọ́n rẹ́rìn-ín. ẹnìkan ò sọ̀rọ̀ náà. wọ́n rẹ́rìn-ín. kíní kan bá mi inú jẹ́ lọ́jọ́ tí wọ́n dé oúnjẹ ló jẹ́ kí n bọ́ wù lẹ́ẹ̀tàn lórí ọ̀rọ̀ pé níbo pírójẹ́tì tá à ń bá lọ kán tó gbé ya àbejì dé pírójẹ́tì mélòó ni mẹ́rin kíni tí ò bá wọ mẹ́fà tá a ti kọ́ lé kalẹ̀ tó kú ká yàtọ̀ sáwọn lé pírẹ́tì àwọn ìyá arúgbó pé ẹ̀yẹ eléyìí wọ́n ló rẹ̀ ẹ́ eléyìí wọ́n ló ó fẹ́ẹ̀ tó fifty ṣùgbọ́n bá ṣe gbé wọn dé wọ́n pe gbólóhùn kan adéròǹkẹ́ ló pe gbólóhùn yẹn ó ní sà ó ní gbogbo ilé tá a gbé ìyá mi lọ ó ní wọn gbà á wọ́n fẹ́ lọ sà wọ́n kówó dání wọ́n fẹ́ lọ rẹ́ǹtì àwọn èèyàn ti dáwó fún wọn pé kán lọ fi gbalé wọ́n wọ́n wá dé gbogbo ilé tí wọ́n fẹ́ gbà wọ́n ṣe kí ni wọ́n gbà wọn ẹni kí nìdí torí àìlera wọn hallelujah hallelujah bí mo ṣe wá ń gbọ́ lánàá wọ́n ní wọ́n ní sà wọ́n ní ara àwọn mọ̀mọ́ landlord tí wọ́n wá padà gbélé wọn wọ́n lẹ́nu yẹn gán fọ́lọ̀ wà lọ́run láìpẹ́ ní yèé àsọ́bìnrin máa padà donílé láyé ohun tí ayé ti fi bú ọ lánàá sàmì lórúkọ Jésù O máa rà àánú gbà lórí ọmọ rẹ. Jésù Kristi. Aleluya dada. Aleluya. Kí ni Sarah sọ? Sarah ní. Sarah sì wí pé. Ó wí pé. Ọlọ́run pa mí lẹ́rìn. pé ọlọ́run ẹ̀sùn ó padà pa mí lẹ́rìn sẹ́nìkan lè sọ pé ọlọ́run ó padà pa mí lẹ́rìn. ọlọ́run ó padà pa mí lẹ́rìn. sọ bẹ́ẹ̀ nígbà mẹ́ta. ọlọ́run ó padà pa mí lẹ́rìn. ṣé olúwa olúwa pa mí lẹ́rìn yes. gbogbo ẹni tí ó gbọ́. ihun tó wà nípa ẹ̀rín ni pé gbogbo ẹni tó gbọ́. yóò sì rẹ́rìn pẹ̀lú mi. kí ni gbogbo wa ń ṣe báyìí. àrẹ́rìn pẹ̀lú wọn. ẹ sọ̀rọ̀ kí lẹ ń ṣe báyìí. àrẹ́rìn pẹ̀lú wọn. ṣé ká mọ̀ kanra wa? àkànnì mú wa jáde ni méjì inú ẹ̀yin tẹ wà dàbí mẹ́ta ẹlòmíì ò ti ní ọ kí ni ilé náà bẹ̀rẹ̀ àbí sí ni láàrin àwọn ènìyàn mi lènìyàn ìka wà àwọn tí wọ́n ṣe sọ lóore lánàá wọ́n máa wá tọrọ ju lọ́wọ́ mi gbogbo ẹni tó pẹ̀gàn rẹ lánàá tí wọ́n yín mú sí ọ bí ọlọ́run bá padà gbé mi gorí wọn lórúkọ jésù ọ̀run àgbẹ̀ gorí wọn gbogbo ẹni tó gbọ́. gbogbo ẹni tó gbọ́. wọ́n sì rẹ́ni pẹ̀lú mi. mo rẹ́ni pẹ̀lú mi aleluya dada. aleluya. ìrètí nígbà tí ò sí ìrètí mọ́ ọlọ́run padà dá ìrètí padà fún sarah sarah àgàn ọjọ́ sí sarah tí sẹ́mọ̀ pé sarah yàgàn débi pé ó tún fẹ́yàwó fọ́kù ẹ̀ ó ní baálé mi ọmọ ni mi ò bí táìmù ti ń lọ Abraham ní kí ni ká ṣe ó ní baálé mi ṣe ọmọ tó máa pọ̀ ṣebí mo gbọ́ ọmọ ọ̀dọ̀ kan ágáì lórúkọ ẹ̀ ẹ ṣe wọlé tọ ọmọ ọ̀dọ̀ yẹn ẹ wọlé kẹ́ ẹ bá ẹ sùn ẹ dí àwò sarah kan òmù ọmọ yẹn máa bí wọn ó kàn ní ẹja kí ni ẹja tẹ̀sí ẹ̀ wò so èèyàn náà gbọ́dọ̀ fún wa lórí tí ó tẹ̀sí so that tẹ̀sí nígbà mi kò ní ní ìdúkùkù ìdí ìdúró ní bọ́ọ̀bù yẹn padà tẹ̀sí ìdí ìdúró yẹn padà dé tọ́